láti ká sí wọ́n ní fa inni uhibbu an turfa wa amali wa ana sa'im mo fẹ́ kó jẹ́ pé ńgbà wọ́n bá ń gbéṣẹ́ mi lọ sókè lọ jábọ̀ fọba adẹ́dà mo wà nínú àwẹ̀ torí kíní kó lè bà síjú àánú wò mí torí pé kò sí nítorí bí ààwẹ̀ ní nǹkan ìbáda tí máa ń kóyàn ro gbogbo ìfẹ́ ní okòrò ẹni tí ń gbà wẹ̀ bó ṣe yẹ kó gbà kò ní fi irun rárẹ̀ kò ní fi irun rárẹ̀ torí pé ní tí wọ́n fẹ́ kí ààwẹ̀ kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ lára rẹ̀ ó ní wípé ká sún síwájú kọ́kàn ọpọ́n wa kó sún síwájú lọ síbi ògóńgó tá à ń fẹ́ kí ló ń àti àbùdá Allah ka annaka fàyí lam takun تراه فإنه يراك yarak kọ́ ọ máa gbèsè ayé rẹ bí ìgbà tó jẹ́ pé òun rí ọba adẹ́dà sójú báyìí bọ́ọ̀ bá tiẹ̀ rí sójú kọ́ ọ mọ̀ wípé ó ń wò ẹ́ lórí gbogbo ohun tó ń bá ń ṣe ọ̀kan nínú àwọn sálàf Ibrahim Adahama rahimahullah rahmatawasa ẹrú ọlọ́run ọba kan lọ́ba ó ní dákun tọ́ mi sọ́nà ẹ̀ṣẹ̀ nira fún mi láti filẹ̀ ah ọlọ́run ó ní ẹ̀ẹ́ kí ni kó wọn ṣe ó ní tó o bá fẹ́ dẹ́ṣẹ̀ sàrọ̀ra jáde kúrò níbi tí ọlọ́run ọba ó ti rí ọ ibi tí ọba ti ní rí ọ ní kọlọ ó ní bóòlù yín ó ṣe ṣe ṣe níbo mo fẹ́ sá sí tí ò ní rí mi ó ní ẹ̀ẹ́ tọ́ ọ bá mọ̀ ń rí ọ ó ń wù máa tijú àti yapa sí ti ń fẹ́ ó ní ẹ̀hẹ̀n ó ló tún kù ó ní kí ló kù ó ní tó o bá ti fẹ́ dẹ́sẹ̀ máa fi sọ́kàn wípé tí sìnkún rẹ̀ bá fẹ́ gbá ọ mú ọ sàpò fún ọ sàlọ fún èyí tọ́lọ́mù bá fẹ́ mú ọ kọ kọ sálọ kọ mọ̀jẹ̀ kọ kọ ọ̀rẹ́ mọ́tì ọ <laughs> <laughs> bọ́lá fẹ́ fagbà ayé mafar, lè mọ̀ fọ́rọ̀ níbo lè dá fẹ́ ságbà gbogbo ohun tí ó fi mẹ́dà ní ń bẹ lára rẹ̀ tọ́ba ní ojú tó ń dá fún ọ kọ́mọ́tì ẹ̀ rí nàmá ọ̀dẹ̀ wà ń bẹ̀ kò ní rí nàmá ó dẹ̀ kú tọ́ba ní ẹ̀mí tó ń fi ń ṣe gàràgàrà ń gan kó sí ìsìnà kó láyé o but ó wúlò. Oh, òun lọ́wọ́ ní kápá rẹ̀ amúnitán ni Allah subhanahu wa ta'ala kọ́nà máa mọ̀ á lọ́sọ̀ jẹ́ pé tí n bá ń dẹ ẹ̀dá lẹ́kẹ́ ẹ̀dá ọ̀ máa ròyìn pé kò sí bóun ò ṣe jẹ́ ṣùgbọ́n tó bá lóun dé kò sí ń tẹ̀dá lè ṣe sí kọ́nà máa mọ̀ á kọ́ dẹ̀ wá ní ti dáadáa ẹni kí ni tí yìí àfáànláì kí ni tí ń pe àkíyèsí ẹrú ọlọ́run yìí sí توحيد يا أخي توحيد بكل سهولة ní ojú ọ̀nà tí ó wà practical sọ fẹ́ sẹ́ni ọ̀rọ̀ sápò lábẹ́ ọgbà rẹ̀ bí tí o ti ní rí ọ tẹ́yìn ọ̀bá tó ọ nítorí ó ṣe ni pé tíyà rẹ̀ bá fẹ́ dé sápò sáfún un ó ní tàbí kó ṣe báyìí tí màláìka kú bá dé torí màláìka kú tí ń bá ń ti ń bọ̀ ó fẹ́ wá mú ọ ní wípé tọ̀ ọ wá síwọ́ ọ̀sẹ̀ wá jábọ̀ ọ̀sẹ̀ o tó túmọ̀ sínú ikú kìí sòpin ẹ̀rìn àjò ẹ̀dá ikú transition ni pé ó kú ò nílé ọ̀ ń lọ sílé àbọ̀ a máa fi sọ pé idha mata ibn adam faqad qamat qiyamuhu qiyamatu tí ọmọ ẹ̀dá bá ti jáde láyé jọ́ gbé ní alkiyama rẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ohun tó ṣiṣẹ́ níṣẹ́ nílé ayé ń bí ó rìn dá o yóò ti máa rẹ́sàn rẹ̀ sọ wípé tẹ́mi bá ti ń jáde lára tó bá ti dé gògóńgò ojú ọmọ rí ibi tí ó gúnlẹ̀ sí ibi tẹ́mi ó gúnlẹ̀ sí tó yẹ pé ibi rere ni ọkàn ọmọ fàmọ́ wípé kẹ́mi ó tètè bọ́ kóhun ọlọ́mọ jẹ̀gbádùn ṣùgbọ́n tó jẹ́ wípé ìdàkejì ni kọ́lọ́hún yà wáyà ojú ó korò pé gbogbo àlàyé ẹ̀fọ́ yìí tí ó bá jẹ́ ni ire jáde láyé á rí lójú rẹ̀ pé ẹni ire lélẹ̀ torí pé ojú ó ojú ó tutù bí ìgbà tó kàn ni tọ́lá rẹ̀ jẹ́ pé dàkejì ni kọ́lọ́mọ́ sí abẹ́ ojú ó korò torí à ara yọ tọ ara gbogbo eléyìí máa ń rò ló fi jẹ́ pé ẹni ire ni radiyallahu anhu kìí ṣe sàádé ọba nílùú Madina ọba lọ́jẹ́ wọ́n ṣe fi jọba báyìí kí ló kọ́kọ́ ó ní ó sọ fáwọn aráalé rẹ̀ pé kò sí sinmi mọ́ o ó wá pe àwọn àfàjọ ẹ máa ròyìn ikú fún mi àti tí ń bẹ lẹ́yìn rẹ̀ kí n lè bá a mọ bí n sì máa múra ẹ torí kú ò ṣeé sá fún èèyàn máa múra á fún ni pẹ̀lú kíni pẹ̀lú ìtẹ̀lé tí ọlọ́run ọba fi rán muhammad sallallahu alayhi wa sallam àjọ tá a fi jọ ṣe ìdánù sọ paasi àbọ̀ paasi ntọ́ba ti yapa sí tiẹ̀ àwọn tọ́lọ́run ọba ránṣẹ́ síwájú gan ìṣesí wọn gbọ́dọ̀ jọ tiẹ̀ abẹ́lẹ̀ ntàdé fulufulu ẹ̀dá àwọn ànábì ọlọ́run ọba sallallahu alayhi wa sallam wa alayhi iṣẹ́ wọn ó ní àáfi George iṣẹ́ tòjì àáfi standard òjìṣẹ́ náà sàṣàlà láàfi George iṣẹ́ wọn. kásẹ̀ tó máa mọ́sọ àwọn fùlùfúlù ẹ̀dá ló fi jẹ́ ó pàtàkì ní gbogbo ìgbà ẹ̀dá gbọ́dọ̀ sọ eléyìí téèyàn bá sọ eléyìí kódà bọ́ bá mọ gbogbo nǹkan àsìkò ìjà ilé àdéhùn bá sọ pé àsìkò kí bí ẹ̀sà òjìṣẹ́ náà sàṣàlà mọ́ tó dé àsìkò ìjà ilé yà ni kò túmọ̀ sí pé wọn ò ní ìlọsíwájú development wọn ò ní advancement wọn ní lakinnahum jahilu haqiqatallah wọ́n ṣe àìmọ̀kan lórí ọba adẹ́dàá kí làwọn sífàtì rẹ̀ àwọn àpèjúwe rẹ̀ bó o là á ṣe sìn tí fi yọnu sẹ́dà ní tí wọ́n ṣe àìmọ̀kan lórí ẹnu làá fi ń pè wọ́n ní jahili àsìkò lásìkò jahiliya tó ń túmọ̀ sí pé bẹ́yẹn jẹ́ pòfẹ́sọ̀ tí mìtìtì tí ọba mọba adẹ́dà tí ọmọ súnà òjíṣẹ́ náà sàlàlà sàlà fọwọ́ jahil aláìmọ̀kan torí pé kí ni gbogbo speciality rẹ ayé lọ́mọ bí àsọmọ ẹ̀yà wa kan kí ló kọ̀ rẹ̀ ayé ni lọ́mọ gbogbo irọ́ ni ayé lọ́mọ bọ́ọ̀ bá ń ti ń papò ó dà báyìí kò ní í fẹ̀ tiẹ́ nìkankan kò ní fún ọ ní nǹkan kan ntí ó tí ó fún ọ ní nǹkan ni wípé marobuk àrùn mẹ́ta tó kólé ayé rohun ọgbọ́dọ̀ yanjú rẹ̀ ẹni títí ọba dúró ilé ayé ilé ayé rẹ̀ ò tòrò o rẹ̀ ò dẹ̀ ní sùn ta ni ọba tó gbélé ayé sìn ẹni tó bá ṣe ṣírùkù wọ gàù. ẹni tó bá ṣe bídíà ó kó sí wàhálà mọ́rọ̀ bùkà ọba tó gbélé ayé tó kí ni ta lọ bá rẹ tó gbélé ayé tà láṣẹ rẹ níbo ṣe lé ayé rẹ. madinok programu wo manhaj wo ló fi lò gbèsè ayé rẹ bó ló ṣe lò ó. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni tó bá fi ṣe sí rẹ̀ jọ tàwọn kan ara wọn láàtò mọ́jọ́ gbèǹde àlìkíyàmà òfin jẹ́ pé tí wọ́n bá tí wọ́n bá fẹ́ jọyàn tó bá fẹ́ ṣèṣe sí kó ṣèṣe sí àwọn ẹni rẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá ti yọ́nú sí mìnàdébí yìí wọ̀ṣíwádà àwọn àwọn ẹni rẹ̀ tí ti lọ́nà àwọn ẹni retí ti kọjá lọ àwọn anabi ọlọ́wọ́n ba sallallahu ala nabi náà àlè òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam làwọn fi ń gbàtọ́ bá sọ́ni tíyẹn bá fẹ́ kí mu tàbọ̀ fẹ́ gbàwẹ̀ torí irinṣẹ́ méjì tó lágbára tíyẹn fi wà lìjẹ́ nànú ó ní inna nabiyallahu Daud a'badul bashar ó ní anabi ọlọ́wọ́n ba ti ń pè ní Daud òun ló sin lọ́hùn ọba jù kábàrún ó wá fẹ́ fún wa ní bó ló ṣe sìn tí wọ́n fẹ́ ká fi tiẹ̀ kọ́ àṣàríkọ́sí ó ní irun rẹ̀ irun òru rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ sọ fún aná wípé àpọ́nlé olùgbàgbọ́ òdodo ó ní pé kó má fi gbogbo òru sùn ẹni tó bá fi gbogbo òru rẹ̀ sùn. Ah! àti rórun sunú sàárè yóò nira mùsùlùmí èfi gbogbo òru sùn lójúṣẹ́ lọ́sàn asálàm fi ń kí wọn lọ ó ní aleikum bí kí á mi lẹ́yìn ẹ̀yin ọmọ lẹ́yìn mi ò ọ̀dọ́wọ́ yín ẹ má fi jíjí lóru ẹ má fi ṣeré ó ní fa innahu dáàbò salihina qablakum ìṣesí àwọn ẹni rẹ síwájú yín ni tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ni rẹ ẹ má fòrú ẹ má fi gbogbo òru sùn ẹ fi ṣe tàkàrà níwájú ọlọ́run ọba kí lọ́ba adẹ́dà sọ oníyá yọ muzamil ìwọ tí gbogbo ẹ dojúbò tó tiẹ̀ mọ̀nà àbáyọ bó ló sì ṣe sí ń bọ̀ lọ́sàsí ó ní kómi layla illa qalila oògùn rẹ̀ rèé oògùn rẹ̀ rèé máa fòrú dìde o àfi díẹ̀ nínú òru nísfàhù àwọn kọ́sìmínú bóyá dajì tàbí kó dín díẹ̀ àwòsíjà àlè tàbí kó fi kún kí n lọ́wọ́ àmọ́ ṣe lóru yìí waratil qur'ana tartila wá máa fa ibi tá a ti mọ èèyàn nu pis ah, ó mọ ó dángájí kì í ṣe kó o fi gbàngbàngbàn rẹ kí o fi sáré lọ́sàn-án tàbí kó o fi gbá bọ́ọ̀lù àbí kó o ṣe kínní gbogbo wọn yùn abas kí ni yẹ bẹ́ẹ̀ ìrégbè kò ní bí nǹkan kan àbí kò fi kàṣẹ́ kí ni àtúbọ̀tán rẹ̀ ọjà sí Parkinson disease ọmọ gbọ̀n lọ́wọ́ gbọ̀n lẹ́sẹ̀ láyé nu tó o bá ní mọ́ni pẹ̀lú rẹ̀ fa inna lillahi wa inna ilayhi raji'un kò dìde lóru kọ́mọ ka Qur'an kọ́mọ ka òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní tó ti jí báyìí mú orin kó o kọ́kọ́ fi gbó ẹnu kó o tó ṣe takbiratul ihram ó ní gbogbo harafi tó ń bá ń kà yóò máa kó sínú ọ̀nà fún màláìkà bẹ́ẹ̀ lọ́lọ́run ọbó fi máa ṣe sábàbí ìpa ẹ̀ṣẹ̀ rẹ fún ẹ sallallahu alayhi wa sallam ni ma fi sọ pé kadi akthartukum bis siwak mo mo ti mo mo orínrìnrìn mo ti mo mo pọ̀ mo pọ̀ fún yín lórí rẹ̀ ó ní wọ́n máa ń pa mí láṣẹ kí n máa rin orin débi wípé mo ṣe bí wọ́n sọ àyà kalẹ̀ lórí orínrìnrìn ni ó ní wọ́n máa ń pa mí láṣẹ lórí orínrìn débi wípé a ẹ̀rù èrìgì ní dẹ̀ ń bà mí ṣé kí ni yóò ní kò ní kò ní bó báyìí sáà máa rin orin lẹ́yìn náà ó tọ́kọ́lọ́kọ́ ẹnu yín òpópónà kùránì ló yẹ kó jẹ́ kéésù orin má má má fà torí kí ni allah subhanahu wa ta'ala inna nashiyata al-layl ashaddu wata'an wa aqwa maqila tírénì òru báyìí kò sí tí máa le tí máa jára ó kóró láti gbégbé sí ayé tọ́lọ́hún ó fi yọ́nú sí tó báyìí ìwà àmọ́ sọ ẹnu dàṣẹ àmọ́ fi sọ́n gbogbo ìgbà ó lè ka níbì kan á sọ yìí pé òjíṣẹ́ lásán àṣálà ní kí á fa nǹkan kan ẹgbẹ̀rún gbà ẹni tó bá rí afẹ́ kéwù ọ̀pọ̀ tán po ọgọ́rùn-ún ọgọ́rọ̀ rẹ̀ mẹ́ta mẹ́ta ni torí nǹkan àsìkò ń bẹ tó ṣe nǹkan míì náà tàbí méje tàbí mẹ́wàá torí pé kí ni látara tírénì yìí ẹnu ti dàṣẹ ẹnu ti dàṣẹ irú tírénì tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ ká nínú ó ti fún wa sẹ́yìn pẹ̀lú kíni pẹ̀lú Ramadan tá a gbà ó ti sọ wá di ó ti chẹ́ǹjì wa ara wa ti wá múra lẹ̀ fún iṣẹ́ bá a ṣe fèsì ìjọ gbẹ̀ndẹ̀ alikiyama bàbá ti parí Ramadan tán kọ́ oṣù wo la bọ́ sí oṣù hajj láti ṣàwá ni hajj ti bẹ̀rẹ̀ láti ṣàwá ni hajj ti bẹ̀rẹ̀ oṣù labaika lahumma labaika labaika la sharika laka labaika oṣù pé ọlọ́run bá jẹ́ pé rẹ o kò sí ní tó tó sìn o lórogún ìwọ la jẹ́ pé rẹ torí ọpẹ́ àtìgẹ́ ìkẹ́ àtìgẹ́ àti àkóso ọwọ́ rẹ nìkan ló ẹni tó bá jẹ́ pé èèyàn ẹni tó jẹ́ pé ọlọ́run bá ń bo lọ́lọ́ láyé ayé ló fi jẹ́ pé hajj ẹ̀kọ́ pàtàkì ibẹ̀ ni wípé wọ́n fẹ́ kó kó kó program sínú ọpọlọ wa yí pé ọjọ́ ń bọ̀ yọ ń nínú hálà yìí lójú ọ̀gbẹ́ndé tawhid nǹkan àkọ́kọ́ nu tí ó bá ti yanjú gbogbo ọ̀rọ̀ ti dàrú ẹnikẹ́ni tí ò ní tí e ṣe pé mùsùlùmí ni fa inna lillahi wa inna ilayhi raji'un torí pé kíni gbogbo àwọn ànábì ọlọ́run ọba látòkè délẹ̀ kò sí ọ̀kan nínú wọn tọ́lọ́run ọba rán wá wá sí nǹkan míì yàtọ̀ sí kíni yàtọ̀ sí Islam. lójúṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìyìn sùn ìyìn sì tají sẹ́mi pé máa ń sèyàn bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan èèyàn wà lá bí àfonífojì ó ní òun á rí Jibril aleyhisselam níbi orí òun Mikael ó wà níbi ẹsẹ̀ òun àwọn méjèèjì wá ń sọ fún wípé ọ̀dọ̀bọ̀láhùn mọ́tẹ̀ sí àkàrò bọ́rọ̀ rẹ̀ ṣe jẹ́ sí fún un wọ́n ní wọ́n wá ń sọ pé tẹ́tí sí òye rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀ ń jẹ́ kó o lè gbọ́ yé fún yé sí o kọ́lọ̀ ń jẹ́ kó yè rẹ̀ ó gbé. wọ́n ní àpèjúwe rẹ̀ àti tí ọlọ́run fi ràn ọ́ dàbí bí àpèjúwe ọba tó kọ́ ààfin wa kọ́ ààfin ọ wá kọ́ àwọn ilé alárànbarà sínú ẹ̀ nínú ilé yìí ó wá ṣètò ibi tá a ti jẹun síbẹ̀ oríṣiríṣi mèremère ń ta ìgbádùn ó wá sí síbẹ̀ ó wá rán ẹnìkan kó lọ pèpè káwọn èèyàn wá kán wá jẹun ẹni tó bá jẹ́ pé rọ́ọ̀rọ̀ ààfin wọ̀ ẹni tó bá ra ààfin wọ̀ yóò rí léwọ̀ ẹni tó bá rí léwọ̀ ńkọ́ yóò jẹ gbádùn inú rẹ̀ òjíṣẹ́ náà sọ́nà wa alert wọ́n gbọ́ wọn hadith Bukhari ó ní sọ̀rọ̀ báwọn ọbaahu ó ní Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ àfihàn ó ní Islam sórí àwọn ilé tó kọ́ sínú rẹ̀ alárànbarà wọn ó ní alìjẹ́nà sóòrò olùpèpè tí wọ́n rán. فأنت يا محمد صلى الله عليه وسلم من أجابك دخل الإسلام أن تبجك بير يوب أسلام ومن دخل الإسلام دخل الجنة ما هو مفهوم المخالفة يا ابن السلوزي أنت أبعجك بير والله كوني رأي الجنة والله والله والله العظيم kí lè dí tá a fi ń sọ léyìí tí mùsùlùmí ó fi máa ń tó mú dání. nígbà ah, tí Umar radiyallahu anhu tó ní ilé dá o kò sí tó wọn ó jẹ o àárín tá a fún ara lé o òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní ṣé kí n fún ọ ní tó dáa ju tó ń lérò lọ àgbẹ̀ tí ń lérò ní pé kó jíṣẹ́ ńlọ kónú lé kó oúnjẹ jáde ó ní sì ń fún ọ ní tó dáa ju tó ń gbà lérò lọ ó ní ya Rasulullah àti ibi à ya Rasulullah sallallahu alaihi wasallam tètè bá ń fún mi ó ní gbogbo wa máa ṣàdúrà yìí Allahumma fizni bil islami qa'iman ìwọ ọlọ́run ọba bá ń ṣọ́ mi pẹ̀lú islam lóòrò wà fizni bil islami qa'idan tí mo bá wà ní ìjókòó ṣọ́ mi pẹ̀lú islam má jẹ́ islam mi ó yingin wà fizni bil islami raqidan tí mo bá wà ní dùbúlẹ̀ pẹ̀lú islam mi ni wàlá tushammit bi aduwan hasidan má ṣe mí lákú fọ́tà yọ má jẹ́ kí nínú ibi ni mi kan kọ́ wa sọ pé kọ̀tán díẹ̀ má jọ̀rọ̀ mi ọ́ dàbẹ̀. alama ni asalukum min kulli khair khaza'inu biyadi ìwọ náà bá gbogbo dáadáa tọ́jẹ́ yí pé kọ́kọ́rọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ àtọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ àmọ́ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ dáadáa wo ni yé sọ́dọ̀ ọlọ́run ló ti wá. gbogbo aburú tọ́wá jẹ́ pé ọ̀dọ̀ rẹ ní tí kànyà ẹni kul lan yusibana la ma kataballahu lana wa gbogbo aburú yàmíyà máa kún fàdúrà ń ṣe ń ṣe ní gbogbo wa Islam òun lèèyàn máa ṣọ́ nínú gbogbo kò tó bá wà wọ́n fẹ́ lé báyìí kí là bá Muhammad sallallahu alaihi ọdẹ kí ni a bò láṣẹ lò ó bó ṣe fi rán Muhammad sallallahu alaihi wa sallam. mùsùlùmí kọ́ á ní ilé fún un kọ́ á rí i pé ìbò lòun ti kò yìí lọ́ba ti kò yàtọ̀ sọ́dọ̀ ọba dẹ́dà. ọ̀hún àdẹ̀fún kọ́ á máa wò pé yes àti dé ìbò ló dé àdánwò àdánwò ni bó ló ṣe ṣe sí ni tó fi bọ́m̀bẹ̀ gbé ń darí kíá ó pàtàkì fún gbogbo ẹ̀dá kó rántí eléyìí. ibi tẹ́sìn ti tó ti tó ti wà nù ibi ipò tẹ́sìn tẹ́sìn dúró sínú Allah subhanahu wa ta'ala ń sọ pé ma faratna fil kitab min shay'in àìsí àṣẹ àìbìkítà nínú tíra yìí lórí nǹkan kan pé ká má ṣàlàyé lórí rẹ̀ bó o láì ló ṣe lùgbà rẹ̀ tó fi kúure ọ̀daràn yẹn ni wọ́n wá bí ẹ̀dá léèrè madha taqulu fi hadha rajul kí lórí sọ sí arákùnrin tó bá jẹ́ pé n tó dúró lórí súnà ni yóò sọ pé ṣé Muhammad sallallahu alayhi wa sallam torí kò sóòkọ míì tó yanjú láyé tó jẹ́ pé yàn á máa ìmọ̀ ọjọ́ ìfẹ́ téèyàn ní ìfẹ́ tó o bá ní ìfẹ́ ọ̀rọ̀ ni ìfẹ́ tọ́lọ́run fún dá sí wa lára pé ká máa fẹ́ràn ọ̀rọ̀ ni tó o bá náà yàtọ̀ sí bọ́lọ́run ọba ṣe fẹ́ o ti sì ná ẹni tí ń ṣe tọ́lọ́run ọba ni wọ́n fẹ́ kó ọ ná fún jù tá a lò góńgó wọn Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ kó ọ fẹ́ràn rẹ̀ bó o sì fẹ́ràn rẹ̀ ntọ́ba ṣe bẹ́ẹ̀ ni kò ṣe ṣe ntọ́ba kọ̀ kọ̀ kọ̀ bẹ́ẹ̀ kí wọ́n náà kọ̀ o tẹ̀ béèrè o béèrè pàápàá Allah subhanahu wa ta'ala fi ṣe qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah sọ fún wa yìí pé tí a bá fẹ́ kọ́ lọ́wọ́ ọba fẹ́ràn àwọn o òdodo wọ́n fẹ́ kọ́lọ́n fẹ́ràn àwọn fattabi'uni kí wọ́n tẹ̀lé tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n bá ti tẹ̀lé yuhibbukumullah ọlọ́wọ́n fẹ́ràn yín kí ni tí ìfẹ́ tọ́lọ́wọ́n bá fẹ́ràn yín kí ni ó bì í wa yadkhulukum jannatin tajri min tahtiha al-anhar ọlọ́wọ́n bọ́ darí ẹsẹ̀ yín jìn yóò wá mú yín wà lí janna gbogbo ọ̀fẹ́ yòókù ẹni tó o fẹ́ràn kò lè wúlò fún ọ kò ní kápá láti ṣe nǹkan kan tó bá ní gan ọlọ́run lè má ti ọkàn rẹ̀ sí ọlọ́dọ̀. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó o bá ń ti fẹ́ràn rẹ̀ látara wípé o ń tẹ̀lé ṣe sí rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ọmọ àfi ṣe sábàbí oríire fún ọ. ọ̀fẹ́ wọn mọ́ṣáláṣí ọgbẹ́sẹ̀ ọ̀tún wọlé bisimilah wasalaatu wasalaamu ala rasulillah alaahumma akfir li dunubi waftaali abwaaba rahmatik ọfẹ jáde bisimilah wasalaatu wasalaamu ala rasulillah alaahumma akfir li dunubi waftaali abwaaba fadik aw alaama yini asalika min fadik subhanallah ní a fi fẹ́ kí yẹn kọ́ lárúbáwá minimum tí ó jẹ́ ọmọ tí nínú gbogbo ọ̀rọ̀ yìí tí ń kànú Quran àti tí ń sọ nínú azkar kó fi mọ ìtumọ̀ tó ń sọ. tọ́ba ń tọ́ba ń gbọ́ á yóò máa rorí sí wa yukhawwifunaka billadhina min dunihi alaysa Allahu bikafin abda alaysa Allahu bi'azizin intiqam subhanallah wọ́n wá ń fi nǹkan mí dẹ́rù bọ́ yàtọ̀ sọ́lọ́hún ọba. So ṣọlọ́run ò tó fẹ́ rú rẹ̀ ni ṣé sìnkún ọlọ́run ọba ṣé tó bá fi gbá ní ẹ̀dá kan mú ara ẹni tó lè bọ́ bẹ́ẹ̀. pé nàfi ní ẹ̀rọ ọlọ́run ọba kan ó fẹ́ lọ jalè ni but ọgbẹ́dẹ̀ ó ṣe bọ́ sínú ilé báyìí ẹni tí ó lè bá tí ó tó fẹ́ jà lólè eléyìí ń ṣe kìámù léèrè lọ́wọ́ ọwọ́ ń ka suratul hadid. alam yaani lilladhina amanu an taksha qulubuhum dhikrullah ṣé kò tí ì tó ni fún àwọn ẹni tí wọ́n bá láwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ kí wọ́n jẹ́ kọ́kàn àwọn wárìrì pẹ̀lú ìrántí ọlọ́run ọba ó ní bal ana ó ló ti tó lóòótọ́ àsìkò ti tó ká pa pálapàla tì lóòótọ́ ó fò padà sẹ́yìn ọwọ́ adẹ́ni rè wọ́n pàtàkì ló fi jẹ́ pé ẹ̀dá tó bá mọ ní tó yẹ kó òun ó ṣe kó mójútó ìsìláàmù rẹ̀ láyé òun gangan ló yẹn jújù tọ́rọ̀ rẹ̀ bá ti yanjú lórí èèyàn ìyókù ó yanjú tí èèyàn ọba ti yanjú gbogbo nǹkan yòókù kọ́ mọ̀ pé kò yanjú ó pàtàkì ní gbogbo ìgbà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó fẹ́ ṣe hajj kan ṣoṣo tó ṣe kí ló sọ tí gbogbo wọn ṣe pé tán báyìí wọ́n tètè pe àkíyèsí ọ khudhu anni manasikakum ẹ wá mú látara hajj mi bẹ́ẹ̀ sì ṣe hajj ní sí kí ló túmọ̀ sí mu ẹ wá wá mọ̀ bẹ́ẹ̀ sì bẹ́yìn ṣe é ṣe tọ́lọ́run fi gbà lọ́wọ́ èèyàn kò sí nǹkan kan tí wọ́n ṣàlàyé nírìn àjò ń wá sọlé yọ sọlé mo bá sọlé yọ sọlé wọn bi torí pé kíni bá rìnrìn àjò pẹ̀lú èèyàn ó rí dá ó rí dá làwọn sálàfù náà wá béèrè lọ́wọ́ rẹ̀ pé sọ́ọ̀mù alágbájá ni ọmọ ṣọ́ọ̀bù ọmọ ọmọ ṣọ́ọ̀bà dòwòpọ̀ rí sọ́ọ̀mù bí rẹ̀ sọ́ọ̀bà òjíṣẹ́ náà sàlàsílà sàlàyé gbogbo ẹ̀ fún wọn bá a ṣe lulẹ̀ ayé tọ́hún ó fi sùn wọn. nígbà ó ṣe gbogbo àlàyé yẹn tán nínú tó sọ ní kútùbà ní wípé ṣé mo jíṣẹ́ pé wọ́n ní ọjẹ́ pé. kí ló rẹ̀ sọ ó ní wọ́n ọlọ́run bàbá ń jẹ́rìí o o ti rí gbogbo ẹ̀ àwọn náà dẹ̀ ti jẹ́rìí wọn ò ẹnìkan ò ní sọ pé òun ọ̀gbọ́n tá sọ kí ló wá fi kún fún wọn ó ní gbogbo ẹni tó bá wà ń bí ẹ lọ́ọ́ bá ń jíṣẹ́ ẹ lọ jíṣẹ́ gbogbo ẹ̀kọ́ Islam ẹ lọ kọ́ ẹ lọ jíṣẹ́ ló fi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló fi dọ́dọ̀ wá ń bí ẹni nǹkan kan tá a bá ṣe tó bá yapa sí bí ẹ ṣe mú wáhùn àti jàǹbá àmánà torí béèrè ọwà níbo ló ti rélé táǹkọ ẹ táǹkọ ẹ báyìí níbo ló ti kà ló fi jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó bá ti sahih bí bí ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọgbẹ́dẹ tẹ̀lé torí pé kí ló sọ ó ní ma atakum rasul fakhuduhu wa ma na'akum anhu fantahu nítorí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam bá ti fún yín lófin ẹ dì mú nítorí bá kọ̀ fún yín ẹ kọ̀ ẹgbà kíkọ̀ ọ pàtàkì béèyàn ṣe ń lò gbèsè ayé tọrọ ọ̀run rẹ̀ fi tòrò ayé gan ó tòrò yóò rí fọkànbalẹ̀ ntọ́ba ti yapa sẹ́lẹ̀ yìí ah, orí ibú ni kọ́lọ́wọ́n yà wáyà ẹ̀kọ́ tí ń bọ̀ láti bí oṣù mẹ́fà mi tí wọ́n fẹ́ ká wá gbé wọ inú ọdún tuntun pẹ̀lú kíni pẹ̀lú resolution pé rárá a ti jáwọ́ nínú àpọ̀n tí ọ̀yọ̀ omi lála gbé kaná báyìí kákọ́ yi ɔtɔ kale lè dúró tì ni. tọrọgọrọ ntí wọn mọ wọn ní dúró tì Allah subhanahu wa ta'ala sọ pé lakin akthar ara wọn kò dodo ara wọn kò dodo wọn rododo nílẹ̀ fi ha. wọ́n bẹ̀ǹdẹ̀ kò dẹ̀ si tó tí jíjàmbá àmọ́nà tó tó wípé kí jẹ́rìí èké kóró dodo báyìí kó jẹ́rìí kó jẹ́rìí lọ bòmí ẹ̀rí èké nu ntí òrí kọ́ sọ pé bó ṣe rí nu kò sí tó burú bí rẹ̀ lójíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń ka àwọn ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi ń gbò ẹ̀rí èké ṣáádẹ́tù ó dìde ó ní alá wa shahadatu zur alá wa shahadatu zur alá wa shahadatu zur ó ní sàbẹ̀ tí ń sọ ní sojúro ní ńgbà tó ń gbọ́ bó ṣe ń sọ sọ pé ah ìbádẹ́ dákẹ́ torí pé kí ni ọ ń ka àwọn ẹsẹ̀ tí ó jẹ́ pé ọlọ́run kọ́kọ́ múyàn wọná lórí rẹ̀ tí ó bá tiẹ̀ wá rí ìpẹ́ láti wà lìjánná yóò kọ́kọ́ wọná ná yóò kọ́kọ́ fi iná gbára ná gbà tí ń kẹbọ ń ka gbogbo ẹ tinka ń kà tí ń kà ń gbò débi ẹ̀rí èké ó dìde ẹ̀rí èké èké èké èké wo ló tó mú pé rèé bòmí. ó fi jẹ́ pé lórí gbogbo ẹni tó bá ti mọ eléyìí mú lò mú yìí ọ gbọ́dọ̀ pèpè sí tí wọ́n bá wá ń fara ní lórí eléyìí ọ gbọ́dọ̀ mú sùúrù. ìnira kìí ṣe excuse fún yàn wípé kéèyàn wá jáwọ́ lórí òdodo kí ni Yorùbá wí wọ́n ní tá bá jìyà fún kìí tọ́jọ́ ní bá fara ṣiṣẹ́ fún ní pẹ́lọ́wọ́ ẹ̀ torí pé wọ́n jí àfẹ́sìn wọ́n fara ṣiṣẹ́ fún lójú ọdọ́dọ̀ wa ń bí ìgbìyànjú wo làwa wá ń ṣe kó lè bá àdọ́dọ̀ àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn èyí pàtàkì ń gbogbo wa àdùn nínú gbogbo kọ̀rọ̀ yàrá olúkálùkù ìṣesí pẹ̀lú ọmọ ìṣesí pẹ̀lú aya ìṣesí pẹ̀lú abálábàgbé ìṣesí pẹ̀lú gbogbo àwọn èèyàn bó ṣe rí nìyí o ọ̀nà tiwa ni bó ṣe rí ni àlàyé ni ọ pàtàkì ní gbogbo wa àáfà sikólẹ̀ tá a máa ṣe gbogbo àlàyé mùsùlùmí è e darapọ̀ mọ́ gbogbo nǹkan pé ẹ̀sà jẹ́ máa ṣe lọ rárá ọ̀nà olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbẹ́ àtọ́jú ọ̀nà wọn papọ̀

wọn ò lọ́wọ́ ń bẹ́ẹ̀ eléyìí pàtàkì eléyìí pàtàkì mùsùlùmí gbọ́dọ̀ mọ eléyìí ní gbogbo wa pé kí ni ọ̀yọ́ ni wá o ají ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ èyí ṣe bí bàbá ẹnìkan ni Allah subhanahu wa ta'ala ló fi ṣe kìlọ̀ ọ̀hún wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada 'ala wọ̀yẹ̀kúnà rọ̀súlù aleikum shahida àṣeyín ní ìjọ àríkọ́ṣe ìjọ wọ̀ntúnwọ̀nsì modal community the mode of a data is spread what is the mode what is the mean what is the mode àríkọ́ṣe mode tá à ń fẹ́ ni kẹ́ ẹ lè bá a jẹ́rìí lé gbogbo àwọn ẹ̀dá lérí pé bá a ṣe fẹ́ ká ẹ̀dá olólè ayé ni òyìnkúnú rasul alaykum shahida bó ṣe jẹ́ pé ànábì wọ́n jẹ́rìí lẹ́yìn náà lérí sallallahu alaihi wasallam tá ń kọ́ báwọn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ gbólóhùn òní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá ṣiṣẹ́ kan tẹ́ẹ̀sà wà doing nothing ọlọ́mọdé àṣà sì dànù ló fi pàtàkì kò sí ìbáàdà kan tó fẹ́ ṣe ọgbọ́dọ̀ fi jòjìṣẹ́ náà sílá àlọ́sọ́lá tí o ti jọ tiẹ̀ o ti máàkì iṣẹ́ rẹ kó tó lọ tètè máàkì ẹ̀ o ìwọ ọ̀rẹ́ rí fún tó ń ṣe. anẹ́lẹ̀ kàádà ń bolo ti rélé tá ń kọ́ ẹ ló fi jẹ́ pé nǹkan kan tọ́lọ́wọ́n bá fi sọ ẹ̀sìn inú tọ́ ọ bá sọ̀rọ̀ kan ní ìsìn wọ́n pè lágbájá ló ń gbọ́ òun náà gbọ́ lọ́dọ̀ lágbájá títí títí tẹ́ ẹ e dọ́dọ̀ sàádé tẹ́ ẹ e dé ọ̀dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ̀rọ̀ sọ pé àwọn afáàní hadith àwọn ní ẹ̀rù jẹ̀jẹ̀ tọ́lọ́wọ́n bá dà sórílẹ̀ láti fi sọ ẹ̀sìn rẹ̀ tó o bá mú nǹkan kan wá wọn ní níbo ló ti rí wọn á máa tọ lọ wọn á máa tọ lọ èyí tó bá jábútẹ lójú ọ̀nà wọn sọ pé ah kí ni ìdí já kò dọ́dọ̀ òjíṣẹ́ náà sàásìlá ádámù nkọ́tẹ̀. kọ́rọ̀ tó wá dàbá wọn á tún gbé àwọn mọ́jẹ̀múlẹ̀ rẹpẹtẹ ẹni tí ó gba ọ̀rọ̀ irú èèyàn wo ni bó lẹ̀sìn rẹ̀ bó lọ́pọlọ rẹ̀ ó lè pé lọ́pọlọ kọ́mọ lẹ̀sìn ó lè pé lẹ́sìn kọ́pọ̀lọ́ rẹ̀ mọ́ kọ́tàmúrege wọ́n tún tò wọ́n torí kíni láti fi ṣọ́ nǹkan kan ni kíni alukur'ani kiri láti fi ṣọ́ àlàyé kur'ani. torí kí náà yàrá Quran sunna nǹkan báyìí tó ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ kò sí nǹkan kan láyé tó ní àkọọ́lẹ̀ tá a lè fọwọ́ sọ̀yà pé àkọọ́lẹ̀ yìí bó ṣe rí nípìnlẹ̀ ní bí Islam ló fi jẹ́ pé ẹni tó bá sì ṣe ọmọ ọmọ fẹ́ wọ́gbẹ́ fún ara rẹ̀ kọ́lẹ́ excuse kí lè rí ẹ̀ níbo láti rí kí lálàyé rẹ̀ èyí náà ló tún bí ah, tíṣà abẹ́ bá ṣe nǹkan kan wọ́n tún tọpinpin rẹ̀ sóse lóòótọ́ sọ́dà ṣe ni àbí ńgbò ṣe àwọn sàábé míì wà ń bẹ̀ ǹjẹ́ wọ́n sọ sí ǹjẹ́ wọ́n takò ọ pàtàkì. òfin jẹ́ pé mùsùlùmí ntí èèyàn fi ń yan jù láyé òní islam rẹ̀ pé kí ni wàláì mọ́mọ́ tí mò ń ṣe kò sí ntí ó ń fún yàn ní fọkànbalẹ̀ tó pé ẹ̀kọ́ mọ tí ń ṣe pé bọ́lọ̀ ń ṣe fẹ́ rí bọ́lọ̀ ń bá bó ṣe fẹ́ rí mùsùlùmí gbọ́dọ̀ dó lórí eléyìí tó bá ti yẹ lórí eléyìí ó ti sọ iyì rẹ̀ dànù tí ìbádẹ̀ ti bọ́ fa inna lillahi wa inna ilayhi raji'un òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàn fi ṣe kìlọ̀ ó ní yúṣẹ́kù أن تداعى عليكم الأمم كما تداعى الأكلة على قصعتها ó kù dẹ̀dẹ̀ tí ó ṣẹlẹ̀ o gbogbo àwọn orílẹ̀-èdè àwùjọ tí wọn ò nítọ́sọ́nà wọ́n wàá fàyín ya pẹ́rẹpẹ̀rẹ ẹ̀yin àlùmọ̀ mùsùlùmí wọ́n fàyín ya pẹ́rẹpẹ̀rẹ bí olúkálukú ṣe máa dùn oúnjẹ tó dùn pé ẹ ṣáàjẹ ẹjẹ mi náà bu tèmi ń bẹ́ẹ̀ yà àwọn sàbẹ̀ lẹ́nu wọ́n ní àwọn min qillati nahnu yawma idhin ya Rasulullah ṣé torí ipá àní pọ̀ ni àbí ìgbà tí ah, bó lọ́rọ̀ ọ̀rọ̀ ṣe wá dojúrú báwọn. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní bal antum yawma idhin kathir ẹ pọ̀ nígbà yẹn náà but pípọ̀ yín walakinnakum gùsà òkà gùsà ìsẹ́yìí. but pípọ̀ yín pípọ̀ tí ò wúlò ní tí ò lágbára bíi fukufuku ojú omi wọn àjọ àgbàrá tẹ́ mọ̀ pé kò ní nǹkan kan kò ní kò ní stand kankan bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí kínú gẹ́gẹ́ bí nature ọ̀rọ̀ rẹ̀ kábàrún kí ó bì ó ní wala yanzi'anna Allahu min suduri aduwikum minkum. ọlọ́run ọbọ̀ kò kúrò nínú gbáàyà àwọn ọ̀tá yín jìnnìjìnnì tó dàbò wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a tábà ní mùsùlùmí lélẹ́yìí jìnnìjìnnì ó bolúkálukú wípé ẹjẹ́ á ṣe é re o tá a bá ṣe é re àwọn asọ́bodè kan bẹ́ẹ̀ ń bí bí wọn bá gbé dáwà wá bọ kí ni wọn ṣe wọn sì gùn fún ọ bó ṣe lè wọn kéré tó wọn máa bẹ̀rù wọn ni òjíṣẹ́ náà sàásánlá ní jẹnijẹni wọn ò ní sí lọ́kàn táyé mọ́ wala yaqdhifanna Allahu fi qulubikum al-wahn ọlọ́run ọba wa kó ìrẹ̀wẹ̀sì yóò fi sí i lọ́kàn ọ̀yà ah, àwọn sàbẹ̀rẹ̀ nù wọ́n ní kí ló lè fà ó ní hubbu dunya wa karahiyatul maut ìfẹ́ ayé àtàìfẹ́ kú níjọ́hun bá a ṣe kéré tó yìí tẹ́nìkan máa ń bọ̀ látàrí ìwà tọ́ba ní wallahi tallahi gbogbo àwọn èèyàn mọ̀ pé òdodo ní sọ nísìn sórí bẹ́ẹ̀ mọ́ àríwá ti sọ ẹ̀sìn nù wọ́n wá sí kínni wọ́n wá ń lé ayé ayé ò wá rí ẹ̀sìn dẹ̀ ti fẹ́ ẹ̀sìn ti bọ́ àwọn lọ́dẹ̀ fi àwọn ọlọ́run dẹ̀ fi ń sọ ẹ̀sìn Islam Nàìjíríà sọyí wọlọlá àá bí wọ́n ṣe tara fẹ́sìn Yorùbá kan ò lè tara rú rẹ̀ averagely tí wọ́n bá bú òjíṣẹ́ náà sàlàsílám níwájú Yorùbá astagfirullah ètò bá serious jùlọ astagfirullah astagfirullah ẹ lè ṣe máa ṣùgbọ́n èyí tí ò tiẹ̀ gbọ́ nǹkan kan yé wọ́n ní kí ló wí yọkọ̀ tí bá ń ṣe lọ́wọ́ ní bóyá lẹ́yìn ni gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ lọ́lọ́run ó fi bó ń kalẹ̀ ẹnìkan kúrọ́ mọ́ ẹ̀yìn ọlọ́pàá kan jọ kan kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá jáde láàárọ̀ kò sí ní tí ó filẹ̀ fún yàwó àtọ́mọ́. gbogbo egbe táútáú ọwọ́ arọ́lọ́kadà ọwọ́ adadó ọlọ́kadà ọ̀ngbà tó ọlọ́kadà rí lọ́lọ́pàá tó dẹ̀ tún sálámà sí ọlọ́kadà ní kọ́ máa gbogbo ibi tí máa lọ ibi tí wọ́n ti wà lórí ọ̀kadà ni wọ́n á ń sọ fún ọlọ́kadà a ti láìpẹ́ o. gbogbo òwe rẹ tí ó bá pé tètè mójútó o torí bó o ṣe ṣe mí lóore èmi náà ní kí n fi ìrànwọ́ náà lọ́wọ́ o torí chẹ́kì yẹn ó gbọ̀ngbọ̀n o ọlọ́kadà ní o ṣe ìwé mi ò tiẹ̀ pé yìí ní kíní ní kíní ẹni tó ti jáde sí ọba ọ̀hún pé wọn náà ọ jáde sí padà mo bá ti sọ kalẹ̀ tẹ́nísì èyí lè ṣalápá tètè bí n ṣe sí. bó ṣe ṣe sọ ọlọ́pàá kalẹ̀ ìwọ ọlọ́pàá bá dé bá ọlọ́pàá lọ́ba lọ́kì mọ́ lọ́wọ́ ó ní kòwé wá. sàmàpò ti pléèsì lọ́wọ́ pé ìwé òun ò pé ntọ́kọ́kọ́ béèrè ganu ọlọ́kadà ò ṣe ní méjì ó dẹ̀ rọra fi ọ̀kadà alẹ̀. lọ́ba kó ìgbàjúbò ọkọ́kọ́ fàlàṣọ ya ọkọ́ gbàjúbò ọ bẹ̀rẹ̀ sí gba gbogbo àwọn èèyàn bá pé kí ló dé kí ló dé ó ló bójì ṣe náà sàrà sílámù ẹni tí ń bọ̀ wá alájà igi tó náà wá nítòsí wọ́n ní ẹ̀jẹ̀ á pa kí mùsíbà ó tó sọ̀kalẹ̀ láti sánmọ̀ lórí torí gbogbo ibi tí wọ́n bá ti bú mùsíbà ní máa sọ̀kalẹ̀ ọlọ́kadà òun náà lọ nǹkan ma lẹ́sẹ̀ ibi tí ò ti ní bọ́ ló ti lọ ma lẹ́sẹ̀ wọ́n bá kì ọlọ́run ló ní kí wọ́n ọlọ́pàá lọ́fẹ̀ẹ́nu ara rẹ̀ sọ léyìí ńgbà tó ọlọ́pàá ń bọ́ tán ló tọ̀ òun kò tóun àbòsí òun òun kò tóun. Sheikh Ahmed wọn láwọn wà nù mọ́tò. ẹnìkan bá fẹ́ wọlé láyé ìgbà tó jẹ́ pé tí mọ́tò wọn bá dúró mọ́tò tí wọ́n máa so okùn mọ́ pẹ̀lú aago níwájú tí wọ́n bá fẹ́ kí mọ́tò dúró ọmọ ọmọọṣẹ́ mọ́tò wọn fa okùn okùn aago wà dún gbọ̀nràn níwájú fún dírẹ́fà kó fi mọ̀ wípé àwọn ti dé ẹnìkan fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹni wọ́n wá gbé ẹnìkan ẹni tó wá wà nu mọ́tò wọ́n ní sún sẹ́gbẹ́ kan ó ní bí màmá gan bá débi wọn ní sún. àáfàá wa ní wàláhì ọmọọṣẹ́ mọ́tò yìí ọtí nìyí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ti ń mú yìí táwọn ń fẹ́ sọ pé káwọn ṣe wáàsí fún un wípé yàtọ̀ sí gbọ́lọ́ngàn ọba kan tó ń ṣe yìí iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ tó ẹ̀mí lè lọ sí kíákíá nìyí tọ́ ọ bá tú bá kú ònu eléyìí mọ́tò ń tẹ̀ ń lọ nísìnyí àdànù òkú ńgbò lọ fẹ́ wá táìmù láti tú bá ìyún làwọn oníkọ̀ọ́ sọ fún ṣé wọ́n ní àwọn ò tí ì rìn ẹsẹ̀ méjì ní ọmọ mọ́tò yẹn lọ́ba faago.